Otasansan rédíò and TV. kí ni n bá fi dúpẹ́ kí ni n bá fi mọ rírì oore tẹ́yìn olólùfẹ́ mi lórí ìkànnì yìí Otasansan rédíò TV bẹ́ẹ̀ ní sí mi mo gba ìpè ayọ̀ mo gba mẹ́sẹ̀gì ìdùnnú látọ̀dọ̀ iléeṣẹ́ youtube láti orílẹ̀-èdè united states of america usa kí ni mẹ́sẹ̀gì ọ̀hún kí ni pè tí mo gbà láti iléeṣẹ́ youtube lórílẹ̀-èdè amẹ́ríkà wọ́n fi mẹ́sẹ̀gì ránṣẹ́ wọ́n kí wa kú oríire wípé àti ní ẹgbẹ̀rún mẹ́wàá àwọn tí wọ́n ń tẹ̀lé wa ẹgbẹ̀rún mẹ́wàá àwọn èèyàn tí wọ́n fẹ́ tiwa ẹgbẹ̀rún mẹ́wàá àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé wa tí wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n sì ń ṣe àtìlẹ́yìn sí ohun tá à ń ṣe níkànnì wa Otasansan rédíò TV Yorùbá ìdí rèé o tí mo fi ní à tá a bá ṣe ni lóore ọpẹ́ làádá torí pé tá a bá ṣe ni lóore tá a dúpẹ́ yorùbá ní ó dàbí ọlọ́ṣà kẹrù ẹni lọ ni kí n wá má ba àyà lára mú oore jẹ ni mo fi ní ó kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin alátìlẹyìn mi lẹ́yìn igi lẹ́yìn ọgbà mi tẹ́ ẹ̀ jẹ́ kí n ṣubú tẹ́ ẹ̀ jẹ́ kí n wó dànù tẹ́ ẹ̀ jẹ́ kí n máa bẹ títí dòní lórí ìkànnì Ọ̀tàsánsán rédíò TV ìdí rèé o tí mo fi ní thank you thank you thank you God bless you ẹ̀ẹ́nì nìkan sáyé o ẹ̀ẹ́nì dá nìkan sáyé yín èèyàn ò ní wọ̀n yín láṣẹ Èdùmàrè gbogbo tẹ́ bá ti ń dáwọ́lé yóò mọ yọrí sí rere o ní tó ń mí àtèyí tí ò mẹ́ nínú dúkìá yín ọba èdùmàrè kò ní fọwọ́ bàjẹ́ kan ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ọba èdùmàrè yóò nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ mo dúpẹ́ mo mọ rírì yín ò torí pé tí ò bá sẹ́yìn kò lè sáwà ẹ̀yin ni èékánná tó jẹ́ ká gángan kọ́rán mú ọ̀rọ̀ yẹn ò yẹ yín ṣẹ́gbà pé pé Yorùbá mọ́ ní àtiránmú gángan kò sẹ̀yìn kánná ẹ̀yìn wá ní èékánná gángan mi tó fi ń dún tó fi ń ránmú ẹ̀yìn lè jìká mi tẹ́ ẹ̀ jẹ́ kí aṣọ bọ́ lọ́rùn mi lórí ìkànnì yìí Otasansan rédíò TV ẹ̀yin ni igi ẹlẹ́ka igi ọlọ́wọ́ <laughs> tí ọ̀bọ mi fi ń yọ̀ táyé fi mọ̀ wípé ọ̀bọ mi eléré orí igi ni tí ò bá sí igi nígbó ayé ò lè mọ̀ bọ́ léléré orí igi bẹ́ẹ̀ ni tí ò bá sẹ́yìn àṣeyọrí eléyìí tá a ṣe yìí ten thousand subscribers ten thousand subscribers ẹgbẹ̀rún mẹ́wàá à kò bá mọ̀ ti ṣeé ṣe ṣùgbọ́n torí pé ẹ wà ń bẹ̀ torí pé ẹ ń wò mí torí pé ẹ ń gbọ́ mi torí pé ẹ subscribe torí pé ẹ ń bá ní share àwọn programs sí wa torí pé ẹ ń like àwọn programs sí wa torí pé ẹ ń comment lórí àwọn programs sí wa torí pé ẹ ń fi ẹ̀mí ìmoore hàn sí wa lórí àwọn lórí àwọn programs sí wa lórí ìkànnì yìí Ọ̀tàsánsán rédíò tv ńlọ jẹ́ ká mọ̀ ọ́ dùn ní ńlọ jẹ́ kí youtube lọ́jẹ́ kan rántí wa wípé a kú oríire o a ní ẹgbẹ̀rún mẹ́wàá ten thousand subscribers ṣe rí i pé ó yẹ kí n kí yín ó yẹ kí n yìn yín ó yẹ kí n gbóṣùbà fún yín torí pé mo mọ rírì yín o mo mọ rírì yín mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ wò ẹ jẹ́ mú mi <laughs> torí pé àpẹẹrẹ ẹ̀fẹ́ òun nílẹ̀ Yorùbá omi ọ̀lọ́ta ẹnìkan àkọlé bómi sọ̀tá ẹ wò ó àpẹẹrẹ ẹ̀fẹ́ ìlòmí kẹ́lẹ́ bá mi pé mo nífẹ̀ẹ́ yín gan ẹ jẹ́ kí n sẹ́mi ẹnu náà. <laughs> mo dúpẹ́ o mo dúpẹ́ tẹ̀ ẹ́ ṣe ń wò wá mo dúpẹ́ pẹ̀ ń wò wá mo dúpẹ́ pẹ̀ ń gbọ́ wá mo dúpẹ́ pé ẹ̀ ń fìfẹ́ hàn sí wa. Ah, mo mọ̀ lóore o mo mọ̀ lóore o ẹ wá wò ó ten thousand subscriber yìí a lè jù bẹ́ẹ̀ lọ a ní twenty thousand subscriber láìpẹ́ láì jìnnà a lè ní fifty thousand subscribers láìpẹ́ láì jìnnà a lè ní hundred thousand subscribers láìpẹ́ láì jìnnà pẹ̀lú ìrànlọ́wọ́ yín pẹ̀lú àánú yín pẹ̀lú ìfẹ́ yín pẹ̀lú àtìlẹ́yìn yín bó wá ni ó sì ṣeé ṣe bí ó sì ṣeé ṣe ni wípé kẹ́mi bá ní share àwọn programs sí wa kẹ́mi bá ní like àwọn programs sí wa kẹ́mi bá ní subscribe sórí ìkànnì yìí ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti subscribe tẹ́lẹ̀ kẹ́ ẹ̀ tan notification bell ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti tàn kẹ́ ẹ̀ dẹ̀ mọ comment sísàlẹ̀ àwọn programs tàbá ti mú wá ẹ rí i pé láìpẹ́ láì jìnnà a ní twenty subscribers a ní fifty subscribers kódà a ní hundred k subscribers láṣẹ Èdùmàrè pẹ̀lú àtìlẹ́yìn yín pẹ̀lú àánú yín pẹ̀lú ìrànlọ́wọ́ yín.